àti gbogbo wọn sọ̀hábà pátápátá náà ní tẹ̀síwájú lórí àlàyé tá à ń ṣe lọ nípa tẹ́rìbíyàt àwùláàd títọ́ ọmọ ohun tí a kà òun náà ni ojúṣe obìnrin nígbà tó bá wà nínú oyún bákan náà tó bá bímọ ní ojúṣe náà ni kó fi ìdùnnú hàn àti bàbá ọmọ náà àti gbogbo ẹni tó bá gbọ́ torí pé oore ọlọ́run tó tóbi ni. bákan náà ní ojúṣe wa lábẹ́ títọ́ mọ́ onípàmọ̀ nínú ìlànà ànábìwá Muhammad sallallahu alayhi wa alihi wa sallam tí ma ń ṣe fáwọn ọmọ sọ̀hábà rẹ̀ lámọ̀ sí atahnik kí la pé atahnik atahnik yìí ni pé kí èèyàn jẹ nǹkan tó dùn lẹ́nu bíi làbídùn ká jẹ́ kí itọ́ rẹ̀ kó kan ètè ọmọ tá ṣẹ̀ṣẹ̀ bí ànábì a máa ṣe léyìí fáwọn ọmọ sọ̀hábà tí wàá ṣàdúrà fún wọn.

àdísì kan rè tó fi eléyìí rinlẹ̀ bákan náà láàrin àdísì mi nínú sahih bukhari àti muslim náà ti àdísì asma bintu abibakiri asma wọmọ abubakiri ti ṣe ìyàwó zubair bin hawam wani annaha hamalati bi abdullah bin zubair bi makka olólóyún abdullahi ọmọ zubair olólóyún rẹ̀ maka kọ́lát fàkàràjù asmọ́ ni mo bá jáde wàá nà mùtẹ́mún ẹgbẹ́ ni tó yún rẹ̀ ti pé tó ti fẹ́ bímọ fàtẹ́tù lùmọ̀dínà mo bá dé lùmọ̀dínà lẹ́ni tó náà ṣe é jẹ́ra fanazali tó bẹ̀ kúba mo bá sọ̀kalẹ̀ sí ó ní mo sọ̀kalẹ̀ sí kùbá. Kùbá ní ẹ̀yìn ìlú Mọ̀dínà ló wà tẹ́lẹ̀ ẹni tó bá lọ Mọ̀dínà fi ní mọ́ṣáláṣí Kùbá mọ́ṣáláṣí ńláńlá ni ṣùgbọ́n nísìn ìlú ti kún débẹ̀ oyin tó ń dé sínú fàwàládìtú lè Kùbá mo bá bímọ sí Kùbá ìyẹn náà ti sọ pé ní inú àtàṣe ìjíra ẹni tó bí tó kọ́ bímọ náà tó ṣe jẹ́rẹ́ láti mọ́kà lọ sí mọ̀dínà àsùmọ́ òní àsùmọ́ wọn ọmọ àbú àbákiri àmì tó jẹ́ gbọ́n nínú àtọ̀ àìṣà ó dàpọ̀ ju àìṣà lọ ẹ̀kọ́ àìṣà ti kéré ńgbà àsùmọ́ òjò àìṣà lọ. ó bí abdullah fún zubairu ọmọ awam zubairu ọmọ awam náà ti jẹ́ kan náà mẹ́wàá tán gbàrú àlùjànnà àwọn tá a ti kọ́ ní orin sàáyídé wa fáádùn wábùnà àwòfí wà tọ́lé àtún wà á nírò fi ìrìn fásùbẹ́ ìrìn mò mọ́ da òhù ẹ̀sùbẹ́rù tó jọkọ̀ àsùnmọ́ nínú àtọ́gbà èrò àlùjẹ́nà ni tó ìyàwó rẹ̀ àsùnmọ́ yìí ló kọ́ bímọ pé inú ọ̀tọ́ sí ìjẹ́ra wà lùmọ̀dínà ẹni tó kọ́ bímọ sí lùmọ̀dínà nu òun ni lọ́nà bá bímọ sí kùbá súnmọ́ àfẹ́ tó rọ̀ sọ́lá sọ́lá Mubawa ba wá bá nàbì wàdó àwòfin hajiri ànábì gbé sí àyàgbẹ́ mẹ́gbẹ́ tán báyìí tó mọ̀ dá àbí támọ̀rọ̀ tìǹ ànábì bá ẹ bá múlà bí dùn wá fàmọ́gọ̀gá ha ó bá ń rún lẹ́nu tó mọ̀ táfàlà fi ẹ̀rí bí itọ́ rẹ̀ ó bá tú sí ẹnu ọmọ yìí fàkánà awwala shay'in dákàlà jáwòfin dákàlà jáwòfin yìí rí kọ̀rọ̀kọ̀ sallam nǹkan àkọ́kọ́ tó kọ́kọ́ dé ẹnu ọmọ àkókò yìí òun náà ní kíni kíni làbínú sanabi jẹ yìí tó jẹ́ nǹkan tó dùn nǹkan àkọ́kọ́ tó kọ́ dẹ́nu Abdullahi ibn Zubair ni súnmọ́ hànákà ó bìtámọ́ra náà ìwà bìtámọ́ra yìí rà ní gbogbo ètè súnmọ́ dá aláwo ó bá ṣàdúrà fún wàbárakà àlè ó ṣàdúrà lùbáríkà fún wàkánà awwal mọ̀lúdín fakana awala mòlúdín wúlídà fìlì islam kele ni àkọ́kọ́ ọmọtakọ bí nínú islam nígbà tá a ṣe ìjẹra òyìn tá a fẹ́ lómi pé ìṣe tahnik ìlànà ànábà muhammad sallallahu alayhi wa sallam tí máa ṣe fún àwọn sọ̀hábà tán gbọmọ wá fún ẹni nígbà tó sì dáa jù náà ni pé ọmọ ẹ̀ kí nǹkan kan má ti dé ẹnu ẹ̀ ṣùgbọ́n làá ti ìṣe lénìí ẹni tó bá ti ń lọ bóyá ọfẹ́ lọ lébọ̀ ni àbí kò ti mú làbí nù dání ká máa wò pé àyè alágbọ́já làbí dùn àti wá jẹ́ <laughs> àbí ẹsẹ̀ rudi ní kò tẹ́ rudi ó wà ní ìlànà àníbà mùsàlùmí pé mo ń ṣe bẹ́ẹ̀. sínú hadith mi tààtò mú láti tún bá kele hadith anas bin malik ó wà ní muslim ó ní zaabtu bi abdullahi bin abi Talha ibn abi Talha al-Ansari ó ní mo lọ pẹ̀lú Abdullahi ibn abi Talha al-Ansari pẹ̀lú ọmọ Abdullahi ọmọ Abu Talha Abu Talha yìí ló jẹ́ ọkọ ìyá Anas tí bàbá tí ìyá rẹ̀ tẹ́lẹ̀yìn tí kò fẹ́ bàbá Anas náà àyè pé ìyá rẹ̀ bí àbúrò le olùwà gbọ́mọ yìí lọ bá ànábì àwọn àfẹlá ìyínà wúlidà nígbà tó bí gẹ́lẹ́ náà ní kéré kó ti ń dàgbà ìrìnà fi sábà ti sàánì kó jẹ́ gbàtà tẹ̀ bímọ kò ń ṣe kó ti ń dàgbà ìgbà tán bí olóńgbé lọ fánàbíwá Muhammad sallallahu alayhi wa alihi wa sallam kọ̀rọ̀nà sallam fi àbá àti ya'anahu bàáyìrán lahu ànábì àwọn sallam ti wà ní ẹ̀rí abẹ́ bí títí láàrin kúmi rẹ̀ wà ànábì wa ń sọ fún un pé alìmọ́ àkàtàmùrún ṣé ọmú ọmú làbídù dání tọmú làbídù dání fakultu naam ánẹ́sì ní bẹ́ẹ̀ ni torí òun náà ti mọ̀ pé làbídù lànẹ́bì máa ń lò ẹni tó súnmọ́ ànẹ́bì ni ọmọ ọ̀dọ̀ tí ń gbọ́dọ̀ ànẹ́bì ni fanawaltu tamurat mo wá fún náà làbídùn yẹn falikọhun náà fìfì àná ìbájú sẹnu falakahun ó bá ń rún lẹ́nu túmọ̀ fagara fa fa àsọ̀bí àná ìbála ẹnu ọmọ kókó yìí fàmájàwó ó bá tún sí fìfì ó tún sí fàjára sọ̀bí yàtọ̀ la má puhu ẹ̀wà rọ́mọ kókó yìí náà wá ń ṣe kíni ó ń pọnù la wọ́n tó bá ti ṣe sàní kò fọmọ kókó rí ọ̀rẹ́ bí wọ́n pọnù tó dùn làbí dùn ọmọ èké náà mọ̀ kó dùn pàkọ́rọ̀ àtọ́lá hubbul ansọ́rí samur anábì ni ẹ̀tàn ansọ́rí mọ́ ń fẹ́ràn jù làbí dùn jẹ́ kàn ara Madina wasamahu Abdullah anábì bá sọ ní Abdullah anábì sọmọ yìí ní kíni ó sọ ní Abdullah tánàbí bàbá rẹ̀ ni kìí tánàbí bàbá rẹ̀ ìgbọ́n sọ̀hábà a máa gbọ́ wọn fánàbì gbogbo fún lórúkọ ó wà ní súnà ìwọ náà lè tẹ́lẹ̀ ní àbí ẹ̀yin ẹ̀yin ò lè fọmọ lóko ní àwọn àbú mi ẹ lè fábù mọ̀ràn àwọn àbú lè ṣe ká gbé ọmọ fún afátọ́bárí oúnjẹ náà títí ó sọ̀kọ tó dáa àbí kan fún bàbá wọn tí ò ní sọ̀sọ́kúsọ pé dáàdì mi ẹ fọmọ mi lórúkọ èyí lè ní kẹlòmíì bóun fọmọ lórúkọ tó bá tọmọ pẹ́ni tó dáa ni kẹlẹ́ kó gbé jáde là kó lè kó kó túùsì orúkọ tí ó bá wù torí pé ó kọta agbéjáde kìí sẹ́ni yẹn ló sọ ẹ̀gàn ní kó bá yín ṣe kí ni ó bá yín kéde ẹ̀ ní ẹlẹ́ sọ́lọ́kọ́ gbogbo kọta sọmọ wa ni jẹ́ bó ṣe wọ̀ láwùjọ wa gbàmítà wa ní àkíkọ̀ ẹlẹ́mìlẹ́ bá ànáǹsì ẹ̀ síta olólùsọ́lọ́kọ rẹ̀ ẹ̀ tó ànáǹsì yẹn kọ́ ló sọ òun kẹgbẹ́ jáde ni èyí tá à ń sọ ni pé orúkọ sísọ gan tí ó bá yàn ṣẹ̀ṣà rẹ̀ àlegbèfẹ́ lómi sọ àwọn fàábà ànábì a máa sọ àwọn ọmọ wọn lórúkọ tó tàníkì nínú ìlànà níbi àwọn ọ̀sọ́là ń sáà máa ń ṣe fọmọ kékeré ẹnìkan wá ṣàdúrà ká ṣàdúrà fún àwọn míín tó àbá rí láàbí dùn ká lo oyin pé pé nǹkan tó dùn náà ni bó ti yẹ pé àwọn ń gbọ́ nínú ọ̀rọ̀ táwọn mímọ́ sọ pé eléyìí eléyìí ànẹ́bí nìkan ló wà fún àrínú àfàtàn ànẹ́bí nìkan ló wà fún pé ńgbà tánẹ́bí ti kú kò sí kí ni mọ́ kò sí tàníkì mọ́ pé ànábì nìkan ló wà fún ṣùgbọ́n tá a rí lákọ́lẹ̀ lẹ́yìn tápọ̀lọpọ̀ àfáà mọ́ ń sọ nínú tíra àwọn tó bá ti ń sọ̀rọ̀ nípa tó ní í ṣe pẹ̀lú ọmọ títọ́ ìkómọ kí ló rọ̀ mọ́ ètò ọmọ bíbí wọn a mọ́ sọ pé ní ẹ̀ńtà wà fẹ́sì máa fi rinlẹ̀ ẹgbẹ́ tọ́pọ̀lọpọ̀ àfáà dé lórí pé a lè ṣe sí ni a lè ṣe tàníkì ìyẹn náà sì ni èèyàn fẹ́ fèsì a lè ṣe tàníkì ó yẹ pé ìta ń ṣe lé ní ipò kan lékún bíi títa ní bíi tàníbàbà sọ́lántọ́lọ́ rán ní iṣẹ́ ni pápẹ́ ní ojúṣe wa náà ní tàníkì wa òrùbá ti mọ́ yìí ká náà máa ṣe ká sọ fún ẹlòmíì bàbá nínú ojúṣe wa sóbìnrin náà wá lè ṣe àyè pé bàbá ní tó wádìí sí náà ni kò sí tó di obìnrin náà lọ́wọ́ láti mọ́ láti mọ́ ṣe Allahu alam náà nínú àwọn ojúṣe wa fáwọn ọmọ lábẹ́ pé à ń tọ́mọ òun náà ni ká fún ọmọ wa ní orúkọ ká fọmọ wa lórúkọ nínú ẹ̀tọ́ páńtọ́mọ náà ni o tá a bá ti sọ orúkọ ká sọ orúkọ tí ó dáa ká sọ orúkọ tó gbayì a ní orúkọ ẹni òní ìjánu ẹni náà anábà muhammad sallallahu alayhi wa alihi wa sallam jẹ́ ká mọ̀ pé àwọn orúkọ tó dáa jù náà ni abdullahi wa abdulrahman àtàwọn orúkọ mi bákan náà káwọn orúkọ tí yóò ní ìtumọ̀ tó dáa torí pé ìtumọ̀ yìí náà ẹni àmọ́ tún wọn ti ń túmọ̀ sí ọmọ lè mọ wá ìtòkọ rẹ̀ ń túmọ̀ sí torí pé látara orúkọ àmọ́ forúkọ náà retí dáadáa lọ́dọ̀ ọlọ́run anábà Muhammad sallallahu alaihi wa àwọn kan wá bá gẹ́gẹ́ bó ṣe wà nù Sahih Bukhari aláwọn èèyàn kan wá bá wọ́n jẹ́ ìdílé Aslam anábìnrin àwọn Aslam yìí sàlámù Allah ẹwọ́rúkọ látara aslam wíwà pé ìgbàfà ìlàlàáfíà anábì ní àlàáfíà ọmọ ẹ̀bá wọn kílá anábì fi tọrọ fún wọn látara orúkọ wọn náà ká àwọn tó ń jẹ́ aslam yìí sàlámù hàlá ọlọ́run sì máa kó wọn yọ o wọ́n là wọ́n safe torí pé látara pé safe àlàáfíà náà lórúkọ wọn ti wá. àwọn ìdílé mi jẹ́ wà gifar àwọn ìdílé gifar látara gáfarọ̀ anábì ní àwọn ìdílé tó dìbà ìgáfarọ̀ Allah láha àwọn ìdílé gifar ọlọ́run máa ṣàforí yìí fún wọn látara gáfàrọ̀ ló kọ́ wọn ti wá kí lànà bí fi ń ro kan dáadáa sí wọn torí tí wọ́n ń jẹ́ àwọn ìdílé mi wá ń jẹ́ wà òsínyà anábìnrin ìdílé òsínyà látara asọ̀ ah, ojú òkọta eléyìí ò dáa asọ̀ ti láwà rọ̀ tó la àwọn eléyìí ò máa ṣẹlẹ̀ wọ́n sì máa ṣe kíni wọ́n máa ṣànẹ́bí ẹni bó ṣe rí fún wọn lẹ́nu. so àti àtàrà orúkọ ìyẹn máa ń tún wo ìyẹn máa fi retí orí ń gbà mí ọjọ́ tí ànábì àbúrò sálám tí ó fẹ́ wọ̀ lu mọ́kà lẹ́yìn ìgbà tó ṣe ìjẹ́ra lọ lu mọ̀dínà tí ìjà wà láàrin àtàrà mọ́kà ńlànàbì lọ lu mọ̀dínà ṣùgbọ́n ànábì tó fẹ́ wá padà wá lẹ́yìn ọdún kẹfà láti wá ṣe ọmọrọ́ ara mọ́kà ń gbàǹsì ní kèbèrè ló dominate bẹ̀ wọn gbàfà ànábì kó wọ̀ lu èyí ló ànábì dúró sí ẹ náà ò kó wọlé wọ́n bá ti ẹ̀ wọlé àwọn lágbẹ́mẹ̀rin fáwọn òjò ṣe kàn tó gbà fún arákùnrin tí wọ́n rán wá ń jọ náà ní jẹ́ Suhail ibn Amr nígbà tó dọ́dọ̀ ànábì sọ́fẹ́ mọ́ ṣe agirimẹ́ǹtì tí àjọba ẹ fẹnu kò lé lórí pé tí ó bá ti ẹ̀ wọ̀lú yẹ pé ń tọ́padà fẹnu kò náà ni pé yóò kọ́ padà lọ́dún yẹn náà ẹwà àti rìn tó ní láti mọ́ka sí mẹ́rin náà fi jìnà tó àjọ wọ̀lú padà. sọ́gbà tárákùnrin yìí dé àmẹ́bí béèrè ọkọ rẹ̀ ó ní sùhẹ́lù lórúkọ àmẹ́bí ni à sùhẹ́lù tẹ ọ̀rọ̀ yìí yóò wà sáhálù yóò rọrùn látara kí ni àmẹ́bí ti mú látara sáhálù pé kí nǹkan simple ó yẹ kí tó ẹ̀rí ní tó tí ó wọ́n ní ọ̀rọ̀ kan wà tí alimami látọ̀dọ̀ Sa'id ibn eh, Musayyib Sa'id ibn Musayyib ìkan nínú àtàbí ni tó gbajúmọ̀ an àbí ó gbọ́rọ̀ wá látọ̀dọ̀ bàbá rẹ̀ ó ní anna àbáwò já ila nabi sallam ó lànà bí bàbá àwọn ló sọ fún bàbá bàbá àwọn ẹmọ wo ó wá bá nàbí bàbá tiẹ̀ ló sọ fún Sa'id ibn Musayyib ìkan nínú àfàgbà nínú àtàbí ó ní bàbá àwọn ó sọ fún pé bàbá tiẹ̀ tó jẹ́ bàbá bàbá tiẹ̀ ó wá bá níbẹ̀ mọ̀ sọ́nà yẹ pé bàbá bàbá rẹ̀ bá níbi ní ayé fakọ́l ó ní bàbá àwọn sọ pé bàbá àwọn sọ pé nígbà tó ń wá bá níbi yẹn ní àníbi pé masmuk kí ló kọ rẹ kọ́là hasin kí ló tún hasin ìbànújẹ́ kọ́là níbi ní anta sahad máa jẹ́ sahad ìdùnnú ìrọ̀rùn kí nǹkan wà sahad ó sínkù kọ́lá láògáyèrò isman láògáyèrò Usman, fàmàníhì àbí ah, ó kọ tí bàbá mi sọ mí ò lè yí padà o ó sọ fún anábì ò lè pé òun ò lè yí padà kọ́lá fún musayé sáyid múlù sáyé tó wọn àgbà ọ̀rọ̀ ìwà tó jọ ọmọ ọmọ ó ní fàmàṣá láti làásù nẹ́ta fínà fàmàṣá láti làásù nẹ́tù fínà bàd ó ní nǹkan bí ìbànújẹ́ ìbànújẹ́ òsì wọn nínú ìdílé àwọn látara tí bàbá bàbá àwọn ẹ̀ṣẹ́ kínní tó ń jẹ́ torí pé olóyè wíwà tó wá bá nẹ́bí yẹn wà nù jàìlíyà tó fẹ́ wọnú Islam sábẹ́ bá ní ó kọ́tọ́ ń jẹ́ bọ́ǹgbà kúfúrú yóò da yí padà ó sagídí ká ń tọ́ ti mọ̀ mí mọ̀ ó kọ̀ yídẹ̀ nímọ̀ tí mọ̀ tí ò da so ọmọ ọmọ ni wọ́n sọ pé àwọn nǹkan ìbànújẹ́ pọ̀ tó ń ṣẹlẹ̀ ní ìdílé àwọn ní àtàrà orúkọ bàbá àbá òun yìí náà ni torí pé ní ní tó bá da lórúkọ làá máa ń sọ àìwò níta yìí ń sọ ntí ẹ ntí gbajúmọ̀ láàrin àwọn èèyàn á wò pé ṣé n tó dáa ni eléyìí ṣe pàtàkì púpọ̀ bákan náà nínú nígbà tó máa ń sọ̀rọ̀ àmọ́ sórúkọ àwọn ẹni ire àwọn èèyàn dáadáa first class àwọn ẹni ire àwọn wo ni àwọn ànábì ọlọ́run àwọn ànábì ọlọ́run an bi annabi a sannan ani eh, musa alayhi salam ọmọ ya rẹ̀ nípa ni aru àwọn ni sa'id bin ma al-mughira bin shu'ba ó gba àdìsí kan wá ó ní lámà qadimtu najran ìgbà tó ń dé lu najran sàálù ni àwọn ará najran àwọn akọrin yóò wà mẹ́ àwọn bí sọ̀hábí yìí pé wàkọ́lù innakum takra'un ya ukhta arun gẹ́gẹ́ bó ṣe wà ní sọ́tù Mariam nígbà tí Mariam gbọ́ ọmọdé wọn pé yá uta aru ìwọ sísà aru nẹ̀ àwọn yẹ̀wù àwọn nàṣọ́ra nàìjíríà àwọn gbọ́tà mùsùlùmí ń ka yá uta aru mùsùlùmí tó wà láàrin wọn náà sọ́ọ́bà wọn bí pé kí ló tẹ̀ ń ka yá uta aru nẹ̀ wà Musa kọ́bùlà ayíṣá bí kásà wà kásà Musa gan ti wá wájú isa isa isa bóò ní aru nẹ̀ ṣe dáyé dáyé isa tó fi jẹ́ pé ní. Mariam ó jẹ́ sísà fún Harun fàbíyù náà kò lè pé ah tó sọ yìí ohun mọ̀mọ́ tó ń sọ torí pé Musa ọmọ ya rẹ̀ ń sá ní Harun Mariam sì rèé wọ́n ní ọmọ ìyá tiẹ̀ náà Harun nìyí ìtọ́jú wà láàrin Musa àti Isa gan tó pọ̀ ni hundred years tí ò mọ iye tí ò níye ni àdínkàn musa àti ifá ẹ̀rọ pé wíyà pé ìgbà tá bí kẹtọ́ nìkan dé bó ni haruna ṣe wá lè jẹ́ sísà fún broda fún mariam tó tún jẹ́ broda fún musa ayiwa ó ní falamu kọ̀dím tu alànàbí ọ̀sánlá ìgbà tí wọ́n á dé tó kó nàìjíríà tó padà sí madina tó ọ̀ sàáltù anizalik olùwàbí anabi ní ọ̀rọ̀ ìfàkọ́ anabi innahum kanu yusammuna bi anbiya'ihim wa salihina qablahum anabi ni kìí ṣe arúnà ti tani kìí ṣe arúnà ti musa ṣùgbọ́n nínú sàn láyé mẹ́ríàmù náà ẹni wọ̀n pé arúnà tó jẹ́ èèyàn gidi kan ti lọ nàánà sorúkọ àwọn ẹni ire tó ṣe gidi tó ti lọ ẹgbẹ́ ìmọ̀ sorúkọ àwọn ẹni ire tó ti lọ ní tó ti wà tipẹ́ ni so eléyìí òun ni inú àwọn ẹ̀kọ́ títọ́mọ torí tọ́mọ bá dàgbà téèyàn bá fún lórúkọ tí ò dáa tó bá padà lọ gbọ́ yé tó sì mọ̀ pé bàbá àwọn àti màmá òun ti ṣe ìsìláàmù sábà sọ pé bóyá wà nú ẹbọ ni tó bá lọ gbọ́ yóò mọ̀ dùn ọmọ mi sì ó ti ń jẹ́ orúkọ ní skul àbí ó ti jẹ́ kápá jùlọ àwọn orúkọ Yorùbá ẹlòmíràn ògún ṣe kinní kan ó ti ẹ ti fi kókọ rẹ̀ ẹlòmíràn ní orúkọ tiẹ̀ gẹ́gẹ́ ó yẹ kókọ àbádá yóò wá lọ wọ orúkọ kan tí ò dá yóò wá mọ fi kọ́ ọmọ rẹ̀ àbí kó yẹ pé orúkọ tó ti ń lò bọ̀ tó yẹ pé ó lè ló kọ̀ dílé ni tọmọ sì ti gbẹ́sìn yé tí bàbá náà ti di ẹlẹ́sìn tó tó àmọ́ mẹ̀ntẹ́nì orúkọ yẹn lọ ọmọ yóò tó àmọ́ kọ́ sí gbogbo nǹkan kọ́mù tó wá dàgbà yóò wá padà gbẹ́sìn yé wọn náà ìwọ lògùn tó wà lórúkọ wọn yìí tó ọmọ yẹn yóò mọ wọn àti yí tó yóò mọ ẹ̀dùn lọ́nà kankan akíbò ah, ń dáàdì ti jẹ́ kí yìí mọ́ òun lára tó ń tó bẹ̀rẹ̀ sí lò fún òun tí ìdàgbàǹgbà ń kọ́ sí inú orúkọ ẹ̀ níléèwé títọ́ yẹn tó wá dàgbàǹgbà bóyá lómi de yunifásitì gan ló tó gbẹ́sì yé tó ti ń jẹ́ ògùn ṣe gbogbo rẹ̀ ó ti ní ògùn ògùn ògùn nínú. ó ti yẹ kọ àbá dáa ṣùgbọ́n ó sàfẹ́ kí ó kọ kan tán ti ń lò bọ̀ kó so a gbọ́dọ̀ mú orúkọ tó dáa ká sọ àwọn ọmọ wa náà eléyìí nínú tí ó ṣe pàtàkì ni ẹ̀ẹ́dì táwọn lórí orúkọ sísọ lórí àìṣẹ̀ta orúkọ bákan náà nínú nínú pàtó ń tọmọ ká tó ṣe dáadáa fọmọ àtúnlé fọmọ ní kúníyà kí ni mo pè kúníyà kúníyà ní bí ká mọ̀ pé ní àbúlágbájá ẹ pé a ní kúníyà a ní lákọ́bù ṣùgbọ́n kúníyà ní àbúlágbájá ó mú lágbájá kásọmọ wa bẹ́ẹ̀ láti kékeré ẹni kò ní tó burú lẹ́yìn ìgbà tó ti lórúkọ torí pé ó wà láyé anábì wa Muhammad sallam tá a máa ń ṣe bẹ́ẹ̀ wọ́n ní Anas Malik tí atọ́lẹ̀ kan bá àfáàmì ti sọ ẹnu tún lábúrò kan tó ní ẹyẹ kékeré tí máa ń sìn tó tẹ̀lé yẹ wá fúngbà kan àníbi tí wọ́n bọ́ mọ̀ ẹ́ ṣeré àníkan pé yá àbá yá àbá òmèèrè ọmọ kékeré lànà mi ní àbá òmèèrè yẹn tó bàbá wò yá àbú òmèèrè máa fa àlà nùgáyèrè akínú tẹ yẹ kékeré ẹ máa fa àlà nùgáyèrè yá àbá òmèèrè ẹni tá nínú ẹni àbá òmèèrè yìí ọmọ kékeré ni tó wọlé sọkọ rẹ tó ọmọ rẹ lórúkọ tó ń sìkọ tó fi àbú kíní kan sí àbóbìnrin náà kọ fi ó mú lágbájá kọ́ fi sí eléyìí kò sí ti ogoro ń bẹ nínú tá a rí ẹ̀rí fún náà ni mo lè pé láwùjọ àyẹ̀mọ̀ kan ọmọ tí ò tí dàgbà tó ti bímọ ní ìwọ gan tó bímọ tọ́ka abúlágbáyà abúlágbáyà yẹn ń wo láwùjọ pé wo làbú èwo ni ó mú òkìní kan kátó wá sọ̀kọ́ ọmọ ọmọ kékeré ṣùgbọ́n tó wà ní ẹ̀sìn tí a lè ṣe ni bákan náà nínú ọ̀nà títọ́mọ oní ká máa dáàbò bò ká máa wá ìsọfún ká máa wá ìsọfún ká máa ka àwọn almuawizat àwọn tóra táwọn fi ń wá sọ fọ́mọ kúlá ọdún méjèèjì ká máa kà fún wọn ìgbà míì bẹ́ẹ̀ a fún wọn a wọn lára. àti ibi ayatul kursi anábì àwọn ọ̀sánlá inú tí mo ti fásánì àti hussein anábì àwọn a'udhu bi kalimati llahi tammati min kulli shaytanin wa hamma wa min kulli aynin lamma gbogbogbò tọmọtọmọ ló yẹ kí ẹ mẹlẹ ìpáwájú ẹ̀yin obìnrin ọwọ́ yín lọ ọmọ máa ń wà púpọ̀ jù ọmọ mi tó ti lè ka ilé yìí sí ẹ pé ó ti ń dàgbà ni ẹni tí ń ka kóló àwòdù kóló àlá ṣùgbọ́n nígbà tí ó ti lè káwọn ìgbà tó máa gbé dání ni ọwọ́ yín ló máa ń pọ̀ sí so àwọn nǹkan ojúṣe yín ni àwọn ayatul kursi ni kóló àwòdù méjèèjì ni kóló àlá ni lẹ́yìn náà zikiru yìí sáré mọ́ ṣe fún hasan àti hussein ẹ̀rí a'udhu bi kalimati llahi tammati min kulli shaytani wa hamma wa min kulli aynin lamma tó wà lórí wáyà mi àníbi lókè òṣèyí tó kù mọ́ mo wá sọ fẹ́yìn méjèèjì ìkẹ́lẹ́ mọ́ ti láì tà máa tó òṣèyí tó kù mọ́ bí wọ́n ti lónìí àbí òṣèyí tó kà àbí òṣèyí tó kì àbí gbogbo ọmọ rẹ òṣèyí tó kún ọtí kó gbogbo ọkọ nìyẹn òṣèyí tó kún ìkẹ́lẹ́ mọ́ ti min kulli shaytani wa hamma wa min kulli aynin lamma àwọn ìpínlẹ̀ ẹni tí ò bá ti yá kó yá lọ ha o kó lọ ha o àwọn kẹ̀kẹ́ ìké wọ̀nyí kò ṣe pàtàkì torí kìí ṣe náà ń kàlẹ́ tẹ́nìkan fún wa táwọn dáàbò yóò rí bẹ́ẹ̀ àbí òrí bẹ́ẹ̀ ànẹ́bì ló fún wa lélẹ̀ ànẹ́bì òdì ní fún wa nìkan àbíkó wa látọ̀dọ̀ ta ni látọ̀dọ̀ ọlọ́run ọmọ yẹn ń fi kọ́ánì lè hawa tó pé tánà ìbá sọ kìí ṣe fẹ́ nu in huwa illa wahyu yuha wáhì ni bákan náà nínú ọ̀nà táàbù máa ń dáàbò bò mọ́ àkẹ́lẹ́ ìparí rẹ̀ inṣàlá oní ah, tó wà nù hadithi kátẹ́ alimami Bukhari àti Muslim gbà wá hadithi Jabir ọmọ Abdullah radiyallahu ta'ala anihuma alánàbí àwọn rasulillah sọ pé ìdá kánà jóni ulail aw amsaytu nígbà tí ilẹ̀ bá ti sú nígbà tí ilẹ̀ bá ti ń sú ìgbòlá àwọn ọgbà pẹ́lẹ̀ ń sú bí ọwọ́ ọmọ gúrúbì yẹn fàkún fún síbòyá ànàkùn ẹ mọ̀jẹ̀ mọ́ yín mọ́ jáde mọ́ ẹkún wọn rẹ ẹhánà wọn níbi jíjáde ẹfi wọn sáàyè kan nígbàtí bá ti ń dọwọ́ ọmọ gírígì yẹn fàínà ṣàyàfíìn torí pé àwọn ṣàyàfíìn àwọn nǹkan iṣu bí àwọn àlùjànnú tẹ̀ǹtẹ́ṣẹ́rò ìyìnà ìdìn wọn máa ń fọ́n lásìkò yẹn ẹ máa ṣe kí ni wọn máa ń fọ́n ká ká gbọ́dọ̀ neglect ọmọ àmọ́bí tó máa kẹ́kọ̀ọ́ lámọ́ ní káàkiri lásìkò kò bá mu fáìlà fáà àbàtà fáàbà fáàtún mìíràn lẹ́yìn fáwọn àsìkò yẹn bá ti wá lọ lálẹ́ bóyá àsìkò mọ́ngírù yẹn tó wá ti ń fi àsìkò ṣáì ẹ̀ fàṣọ lóhùn mẹ́tún wọn lẹ̀ ẹ pé gbàlá àmọ̀ sọ́nà pé ilẹ̀ ti sún wọlé o ṣùgbọ́n àtìlẹ̀ kọ́kọ́ sún yẹn gẹ́gẹ́ lọ ẹ̀ka àníkó wọlé tọmọdé bá lè jáde lásìkò ṣáì ẹ pé bí tí ìfọ̀kànbalẹ̀ wà ní tí ò lọ jìnnà tí ẹ fi mọ gbáyà sókè ẹ lè filẹ̀ kó jáde ńgbà kó lóun náà lọ kírun ṣùgbọ́n gbà yẹn làwọn ọmọ ní à ilẹ̀ ti ṣújú wọlé o àsìkò tó yẹ ká wá dáàbò bójú làsìkò tí wọ́n ń gbúbi wọlé yẹn tí ilẹ̀ bá ti ṣújú ká pé àsìkò yẹn àsìkò yẹn ò wá tó ní security àtúmọ̀ dáàbò bó náà ọ̀dọ́ yẹ ká síbi tó free ni tábẹ̀rù pé nǹkan lè jọmọ wa gbé gbogbo àsìkò ìṣá yẹn ò lè jáde gbà wọn lásìkò mọ́gìrì ni ká mú wọn lẹ̀ sínú ilé wọ́n kúrò súnmọ́ fàágìlìkulẹ̀ àbúwá ẹ máa tilẹ̀kùn tó bá ti dalẹ̀ wọ́n kúrú súnmọ́lá kẹ́sì dárúkọ ọlọ́run ẹ bá fẹ́ tilẹ̀kùn bísímìlá ẹ bá fẹ́ sùn tilẹ̀kùn lẹ́ńtì àti wíńdò ẹ máa ti kẹ́sì mọ́ sí kíni bísímìlá bẹ́ẹ̀ ti ń tì. fa iná ṣe ìtọ́nà láàyè fúta ò bá bá ń mọ̀gìlá kọ́ torí pé lẹ̀kùn tá a bá ti tì pa lẹ̀kùn tá a bá ti torí pé àwọn ológun èyàn ti gan tún já ṣùgbọ́n torí pé ń ṣe sọ́nù kan kó mọ́ wọlé kọ́lá mi ti torí ó lè ní. ìyẹn pé dábàá ń bí tẹ́ pé ẹ̀bẹ̀rù kó lè wọlé gan ká ah, ibi tá a wà security kò sí wàhálà ń bẹ̀ security wà mẹ́ tó dáa ká tó torí tàwọn àlùjẹ̀nu ṣe kíni ká fi ti àwọn nǹkan kí nǹkan tó máa wọlé lóru ká tilẹ̀kùn wa ẹlòmíràn níbi tá a kó wà yìí pàápàá jùlọ ìlú lẹ́tọ̀ ní ìfọ̀kànbalẹ̀ wà ń bẹ̀ káfífẹ́ mọ́ wọlé yóò máa ti kíni yóò ṣílẹ̀kùn lé ẹ̀rí ànábì ní ẹ̀tìlẹ̀kùn yín ṣètọ́nà lè ṣílẹ̀kùn tá a bá tó. náà wà á kú kúrọ̀bàkùn gbogbo àwọn bí ká sọ pé kòkò mú mi àbí kò tẹ́ tó ń lo àmùmọ́ǹsì gbogbo tá a fi mú mi gbogbo tẹ́ bùkẹ́ máa fi wú mi bóyá yẹ́rí kalẹ̀ lórí bí akíní kan ní ẹ̀rí kíní ẹ̀kọ́ fa rẹ̀ wá sọ́ọ́sùmọ̀ là kẹ̀sì dárúkọ ọlọ́run lórí. àníyàtàkùn gbogbo abọ́ yín ni kẹ́ dé yìí tẹ́ bá dé dojú ẹ̀ délẹ̀ gbogbo abọ́ tẹ́ ẹ fi ń jẹun àti yìí tẹ́ ẹ ti fọ̀ tẹ́ àbí tẹ́ fi jẹun tẹ́ ẹ ti fọ̀ náà ẹ̀rí kíní ẹ̀kọ́ fa rẹ̀ tẹ́ bá fẹ́ sùn lálẹ́ wà sọ́ọ́sùmọ̀ là kẹ́ dárúkọ ọlọ́run sí. wàlá àǹtárìdú àlẹ́